how to like put on أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يدلل فلن تجد له وليا مرشدا وأصلي وأسلم على بين العلم والإرفان والبيان والتبيان مولانا وحبيبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين أدوكي دولون أشيئين فون النبوة محمد النبي anábì tí ọlọ́run bá pọ́nlé ju gbogbo ẹni tí fi ń là pọ́nlé lọ anábì tí ọlọ́run bá ṣàlẹ́ṣà istofa min hadrati sofa wasamau mustapha anábì náà ni a ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún anábì tí ó mú ọ̀rọ̀ ọlọ́run wá fún wa tí ń fi ọ̀rọ̀ ọlọ́run bá bọ́ wa tí ń fi ọ̀rọ̀ ọlọ́run bá mọ̀ wá tí ń ṣàánú gbogbo wa látàrí ìmọ̀ dárúkọ ọlọ́run àti ìmọ̀ rántí ọlọ́run àti ìmọ̀ fọ ẹ̀mí wa mọ́ látara alukurani náà tí ànábọ̀wá Muhammad gbà wá ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kó máa bá aṣáájú ẹ̀dá ànábọ̀wá Muhammad àti àwọn aráalé rẹ̀ àti àwọn sàábì rẹ̀ ọlọ́múṣàbá kí wọn. àwa kí wa asábì làbá àwọn sàábì ànábọ̀wá Muhammad khalifatuhu àwọn khalifa rẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí sayyidina abubakar sayyidina umar sayyidina usman sayyidina ali karramallahu ajahu gbogbo wọn bẹ́ẹ̀ tí wọ́n bá nàbọ̀wá muhammad lùgbà tí wọ́n ṣe dáadáa pẹ̀lú ànábì ọlọ́mọ ṣàbáwá kí wọn ẹ wọn ń bọ̀ bẹ́ẹ̀ ó fi dórí gbogbo àwọn àfáà wa tí wọ́n ṣe dáadáa pẹ̀lú wa tí wọ́n jẹ́ káyé wa dàrú pàtàkì jùlọ nílẹ̀ Yorùbá bàbá wa Maulana Sheikh Adam Shajaratuli Rishadi alimu rabbani alubaitillahi sultani kullil awliya adamali ilori adamali ilori ọlọmọṣà bá ké bàbá wa Sheikh Adam wọ́n lo mímọ̀ wọ́n ná mímọ̀ wọ́n lo gbogbo ìgbésí ayé wọn látàrí ìmọ̀ kọ́ṣe anábùwà Muhammad lọ́múṣàbáwá kí wọn a tún wá fi ọlá bẹ́ẹ̀ náà a fi kí bàbá wa Maulana Sheikh Kamaluddin Al-Adabi ọlọ́múṣàbáwá kí wọn wọ́n jẹ́ kí ìmọ̀ anábùwà Muhammad àrí pàtàkì rẹ̀ lára ìgbésí ayé wọn fi hayatihim wa ma'amalatihim. Ma ìgbésí ayé wọn júwe pàtàkì anábùwà muhammad nítorí fi akhlaqihi wa shinshinathim al-maymuna nínú àwọn ìwà wọn tó dáa nínú àwọn ìbálòpọ̀ wọn la fi ń rí ìjúwe anábùwà muhammad ń bẹ̀ ìkẹ́ ọlọ́run àtọ́lá ọlọ́run kó máa bá gbogbo àwọn àfáà wa nílẹ̀ yorùbá àtàwọn àfáà wa tí wọ́n kọ́ wa ń kéwò àtàwọn bàbá wa tí wọ́n ṣe dáadáa fún wa tí wọ́n jẹ́ kí ẹ̀sìn. E tí wọ́n ṣe wàhálà ń pa ẹ̀sìn tí wọ́n jẹ́ kó yé wa tí wọ́n fi sùúrù tí wọ́n fi kọ́ wa èyí náà ló wá fẹ́ ká mú díẹ̀ nínú ọ̀rọ̀ tó jẹ́ tọ́lọ́run àti tànàbọ̀wá Muhammad wípé àwẹ̀ Ramadan ń bọ̀ lóòótọ́ ǹjẹ́ gbogbo wa náà ni a ti palẹ̀ mọ́ fún ǹjẹ́ gbogbo wa náà ni a mọ pàtàkì àwẹ̀ Ramadan ǹjẹ́ àwẹ̀ ramadani, yìí nínú kí ló bọ́ sí nínú kí ló já mọ́ tá a bá wò lọ tá a bá wò bọ̀ á rí wípé àwẹ̀ Ramadan sọ́mọ Ramadan ìbàdàtún ìmọ̀ Ramadan ìbàdà ni èèyàn wá ní ṣe ìbàdà àfi kó máa sin lọ́hùn àfi kó jẹ́lẹ́sìn ọlọ́hun èèyàn ní gbàwẹ̀ Ramadan èèyàn ní ní lẹ́mìí pé yín gbàwẹ̀ Ramadan àfi kó jẹ́lẹ́sìn ọlọ́hun kéèyàn tó wá jẹ́lẹ́sìn ọlọ́hun kó tẹ́ jẹ́ni tí ó máa sin lọ́hún ǹjọ́ lọ́wọ́n ọba náà ọba tó tó sin ni alukurani ó máa fún wa láti orí ahán anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallama alukurani yẹn ní júwe fún wa wípé ǹjọ́ lọ́wọ́n ọba tá a fẹ́ sìn tó yẹ pé nau'un min anwa il ibada òun náà ni ramadan nau'un min anwa il ibada òun náà ni ramadan. نوع من أنواع العبادة أناني الصلاة نوع من أنواع العبادة أناني الزكاة بقبوا عن أركان أركان الخمسة تي قرآن تي فيكيو لا يوابي orígun ẹ̀sìn ìbáàdà ni gbogbo ẹ̀ ìbáàdà yẹn ká tó wá lè mọ̀ wípé ìbáàdà ni lóòótọ́ ká tó wá lè mọ̀ wípé ọlọ́run tá a fẹ́ sìn yí ọba tó tó sìn ni ǹjẹ́ kí ọlọ́run sọ fún wa nínú alukurani nínú suratu Rum ní chapter ní verse forty olúwa sọ fún wa wípé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim allahu allazi khalaqakum thumma razaqakum thumma yumitukum thumma yuhyikum. هل من شركائكم من يفعل من ذلكم من شيء subhanahu wa ta'ala amma yushrikun olúwa ń sọ fún wa láti ahọ́n anábọ̀wá muhammad wípé bẹ́ẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ bá mọ̀ ẹ lọ́ọ́ mọ̀ wípé allahu allazi khalaqakum ọba tá a ní ẹ̀sìn tá a ẹ gbàwẹ̀ ramadan fún tá a ẹ yọ zaka fún tá a ẹ lọ hajj fún tá a ẹ ṣe gbogbo àwọn dáadáa fún yìí allahu allazi khalaqakum ọlọ́run ọba náà lọ́ba tó dá yín ó dá yín mí nínú tífà tí náà ṣáà jìn nàbútàlì ìhì fàjáàlì náà ó sẹ̀mí àbàṣírà nítorí pé nínú nínú àwọn kùránì la máa fi tú kùránì bìlì kùránì aláwùlẹ́sí kálákọ́kùn ọlọ́run lòun dá yín báwo ló ṣe wá dá wa a jẹ́ pé mi tí náà ṣáà jìn nàbútàlì ìhì ó dá wa láti inú omi ìdọ̀tí kan omi tó jẹ́ pé tó bá ta báàyàn lára èèyàn ò ní lálàáfíà fi kó fọ omi náà nù nínú títa nínú fatin amusaji nàbùtàlíhìn nínú omi náà látara omi náà ló wá ṣe ìdánwò fún omi náà ń ń yíra padà ń metamorphose ó metamorphose látara ẹ̀jẹ̀ kíkí látara Eh, àtọ̀ ó di ẹ̀jẹ̀ kíkì látara ẹ̀jẹ̀ kíkì ó di báàsì ẹran látara báàsì ẹran ó di àwọn gbogbo gbogbo àwọn ìyípadà tí ń wá ń yípadà yìí nabutali hìn fajari náà ó sẹ̀mí àbàṣínra láwa ní kí omi náà kó di èèyàn fatabarakallahu ahsanul khalikina ǹjẹ́ títóbi ò sífẹ́ni tó dá ọba tó dá lẹ́ni tí màá dẹ̀dà ó wá dá wa nàbútàlì yìí látara dídá dáwà yìí látinú ìyá wa ó ní kẹkùnrin mà kó máa jọkùnrin ẹni tí ó bá jọkùnrin ń bẹ nínú ìyá yìí ọlọ́run ọba yóò fi agbára ẹ̀ èyí táwọn scientist tó ń ṣe wá ń ṣe research nísìnyí tí wọ́n sọ pé ńgbà náà tí x chromosome tó bá superimpose y chromosome yóò wá di obìnrin tó bá jẹ́ pé y chromosome ló superimpose x chromosome yóò wá di ọkùnrin kùránì ti sọ bẹ́ẹ̀ tipẹ́tipẹ́ nabutali yìí fàjálì náà ó sẹ̀mí àánú basira àṣetíkọ etí gbọ ní òun kọ́kọ́ dé kí ìrìn náà tó dé Ọlọ́run ní Allahu allazi khalaqakum ọba tó wá dá yín tó dá yín láti ibi tẹ́ ẹ̀ tiẹ̀ mọ̀ láti ibi tẹ́ ẹ̀ tiẹ̀ lè júwe láti omi lọ́gbọ́lọ́gbọ́ Allahu lẹ́sì khalaqakum ọba náà ló dá yín láti ibẹ̀ yẹn summa razaqakum ìhun wa ń bọ́ wa ìhun wa ń bọ́ yín ọba náà ní ń bọ́ wa láti inú oyún ìyá wa ń bọ́ wa ìta ń jẹ́ ń bẹ̀ ìta ń mú ń bẹ̀ ìta ń ná ń bẹ̀ ìta ń lò ń bẹ̀ kò sẹ́ni tó mọ̀ ju ọlọ́run ọba lọ bá a ti ń sùn ńbẹ̀ bá a ti ń jí kò sẹ́ni tó mọ̀ ju ọlọ́run ba lọ ọlọ́run ní summa razaqakum òun ló wáá bọ́ wá látinú yàrá títí tá a fi jáde títí tá a fi ń jẹ níta kọ́kọ́ jẹ náà ni oúnjẹ gbáyà yà wa wọ́n máa wá yí oúnjẹ náà padà títí títí gbogbo ohun tó bá wù kán lè máa fún wa lábẹ́ sánmọ́ ọlọ́run ọba ni nínú ilẹ̀ ilẹ̀ ọlọ́run ọba ni ọlọ́run ni kò sẹ́ni tó ní tó lè proclaim tó lè proclaim the sustenance fún àwọ̀ èèyàn ju wọn ọlọ́run ọba lọ summa razaqakum ọlọ́run ọba náà ló wá bọ̀ wá títí summa yuhyikum ọlọ́run ní tó bá di ìgbà kan gbogbo ẹni tó lè mí lọ òkè tí ń mí lọ òkè tí ń mí lọlẹ̀ náà ni ó mi yóò mi òpin mímí tí ò ní mí lọ òkè mọ́ yóò padà di ẹni tá a padà gbégbìn ọlọ́run ní gbogbo ayé gbogbo ẹ̀dá tó ń dá summa yuhyikum òun lòun bá padà pa gbogbo wọn náà summa yuhyikum summa yumitukum summa yuhyikum ọlọ́run ní tóun bá pa gbogbo ẹ̀dá tán summa yuhyikum òun wá padà gbé gbogbo ẹ̀dá dìde lọ́jọ́ àlìkíyàmà òun lòun lágbára bẹ́ẹ̀ yawma ọjọ́ tí à ń wí ọjọ́ tó lọ́wọ́n bá ní òun padà gbé wa dìde òun náà ní yaumal kiyamati òun ni ọjọ́ tí gbogbo gbogbo ẹ̀dá yóò máa jáde látinú sàárè látinú gbogbo wa pátápátá padà dé á padà ọlọ́run bá ó padà gbé wa dìde ọlọ́run ní summa yuhyikum òun lòun lágbára bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè kílẹ́mù bẹ́ẹ̀ ju òun ọlọ́run bá lọ. alimi shuraka ikum ó wáá rú yín lójú nìyẹn kò dá yín lójú nìyẹn alimi ìṣọra ka ikum ǹjẹ́ abẹ́gbẹ́ yín kan ń bẹ máa ń yẹ fọ alùmíńzà alikum mi ṣe in ǹjẹ́ nìkan ó lè bọ́wọ́n ọlọ́run bá kẹgbẹ́ nínú gbogbo ohun tóun là kalẹ̀ ǹjẹ́ ó nìkan ó lè kílèmù dídá ǹjẹ́ nìkan ó lè kílèmù bíbọ́ ǹjẹ́ nìkan ó lè kílèmù pípa ǹjẹ́ nìkan ó lè kílèmù jíjíyàn alimi ìṣọra ka ikum máa ń yẹ fọ alùmíńzà alikum mi ṣe in ṣòbóhánà baba bàbá wa èsì tá a bá wa rí sí fọ̀ tí ò sẹ́nìkan tó lè dání tí ò sẹ́nìkan tó lè bọ́ni kò sẹ́nìkan tó lè pani kò sẹ́nìkan tó lè jíni ṣòbóhánà o mímọ́ ọlọ́run ṣòbóhánà títóbi ọlọ́run subhanahu wa ta'ala Ama yushriku ìyẹn ni pé ọlọ́run bá tayọ ẹni tá a máa ṣe ṣíríkù fún tá a máa wórogún pẹ̀lú ẹ̀ ọlọ́run bá tayọ tá a máa wórogún pẹ̀lú ẹ̀ ó ní àwọn orin tí gbogbo wa mọ̀ tá a máa ń kọ láti kékeré pé subhana khalikina subhana razikina subhana man الدنيا بقدرته سبحان من صور الدنيا بقدرته سبحان خالقنا سبحان رازقنا سبحان من صور الدنيا بقدرته رب غني كريم لا شريك له بر رؤوف رحيم واسع الكرم كي هناك ماشي تفسيري aya tá a kà yìí tá a bá wà the first establishment wípé ọlọ́run ọba ló lè dá wa ọlọ́run ọba ló dá wa ọlọ́run ọba ní ń fún wa níjẹ àtìmú ọlọ́run ọba ní ó pa wá ọlọ́run ọba ní ó jí wa ihun tí ó kàn náà ni wípé ẹ̀sìn wo là á wá sìn tọ́lọ́run ọba yìí tí ó wá gbà lẹ́sìn fún wa ẹ̀sìn wo lọ́lọ́run ọba sanction tí máa jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ tiẹ̀ la wá rí wípé kò sẹ́sìn kankan tó tayọ ẹ̀sìn tọ́lọ́wọ́n bá júwe fún wa látara anábọ̀wá Muhammad nínú alukurani wípé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim inna ad-dina indallahi al-islam faman yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin olúwa ń júwe fún wa látàrí nínú alukurani látara ahọ́n anábọ̀wá Muhammad wípé a ti mọ̀ a ti mọ̀ wípé ọlọ́run bá tó sìn ẹ̀sìn wo wá lọ́lọ́run bá yọ́nú sí ó wá ń sọ fún wa pé inna dina indallahi islam ẹ̀sìn tọ́lọ́run bá yọ́nú sí ẹ̀sìn kan náà ni òun náà ni ẹ̀sìn ìjùpájù sẹ́lẹ̀ fọlọ́run òun náà ni ẹ̀sìn islam faman yabtagi gairali islam dinan ẹni tó bá wá tasẹ̀ àgẹ̀rẹ̀ tó bá wá mú nǹkan míì tó lóun ò ní ṣe islam tó wá fẹ́ dìzáìnì ẹ̀sìn kan fún rẹ̀ àbí tó bá fẹ́ fabricate ẹ̀sìn kan fún rẹ̀ ọlọ́run ní fàlàyé yòókù bá lámínú kò sí bẹ́sìn náà ṣe lè kó kó fẹ́ dùn rí wò kó fẹ́ dùn rí kó fẹ́ dùn wò tó olúwa ní fàlàyé yòókù bá lámínú àwa ọlọ́run à gbà lẹ́wọ̀ ẹ̀ ẹ̀sìn tó bá ti yàtọ̀ sí ẹ̀sìn Islam yóò máa result sí wasted effort wàlàyé yòókù bá lámínú wọ́wọ́ fẹlẹ́ àkẹ́rẹ́tì mìíràn lẹ́kọ́ ṣẹ́rin irú ẹni bẹ́ẹ̀ tó bá dojú àlìkìyàmà yóò máa bẹ nínú ẹni òfò ọlọ́run má ṣe wálé ní òfò ǹjẹ́ tó bá wá rí bẹ́ẹ̀ tá a ti mọ̀ bẹ́ẹ̀ wípé ẹ̀sìn ìsìláàmù ni ẹ̀sìn ìsìláàmù ni ọlọ́run bá yàn fún wa ǹjẹ́ kí lọ́lọ́run wá fẹ́ fi ẹ̀sìn yìí ṣe ǹjẹ́ kí ni ìtumọ̀ ẹ̀sìn tọ́lọ́run bá ní ká máa sìn kí lọ́lọ́run fẹ́ fi ṣe àṣé ntọ́lọ́run fẹ́ fi ṣe kò ní ntó fẹ́ fi ṣe ju pé ká lè mọ̀ wípé àwa nahnu ibaduhu àwa lè rú ọlọ́run òun sì ni wa huwa rabbuna ìtọ́lọ́run bá nídìí ń bẹ̀ nìyẹn níta fi mọ̀ náà ni èyí tọ́lọ́run bá sọ fún wa nínú Suratul Imran wípé verse nineteen olúwa sọ fún wa eh, nínú Suratul Imran ní ìtàkà inna dina inda Allahil Islam ìyẹn ó máa bẹ nínú Suratul Imran àmọ́ èyí tí ọlọ́run fẹ́ jẹ́ ká mọ̀ wípé ẹ̀sìn tá à ń sìn kò wúlò fún un kì í ṣe ẹ̀sìn tá à ń sìn irun tá à ń kí lọ́lọ́run ọba yóò máa wá fi ṣe mẹ́ńtẹ́nánsì sánmà àti ilẹ̀ àbí ààwẹ̀ tá à ń gbà ni ó máa wá fi ṣe sustenance fún rẹ̀ àbí ramadani tá a fẹ́ gbà yìí lọ́lọ́run ọba yóò máa wá fi pàṣẹ sánmà tó fẹ́ ya àbí gbogbo àwọn tí ọlọ́run ọba ń ṣe ni ó wá ń retí irun tí ó máa fi maintain ara rẹ̀ lọ́lọ́run fi sọ fún wa wípé auzubillahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ma uridu minkum min rizqin wa ma uridu an yut'imun inna allaha wa razzaqu dhul quwwatil matin olúwa ń sọ fún wa nínú alukurani wípé ma khalaqtul jinna wal insa illa liya'budun èmi ò dá ènìyàn lásán bẹ́ẹ̀ ni wọn ò dá àlìjẹ̀nu lásán ilà àlìyábùdù ni mo dá wọn kan lè wá sinmi ọlọ́run ni ilà àlìyábùdù ni mo dá wọn kan lè wá tẹríba fẹ́mi ọlọ́run ni ilà àlìyábùdù ni mo dá wọn kan lè wá tẹ́kọ̀kọ̀ fẹ́mi ọlọ́run ni ilà àlìyábùdù ni mo dá wọn kan lè mọ̀ wípé èmi mo lẹ̀mí wọn èmi mo dá wọn èmi náà ní pa wọn èmi ni mo ṣẹ̀dá wọn èmi náà ni ẹ̀sìn tọ́ sí mọ́ orí dominkum min rizkin gbogbo ń ta ní ẹ̀sìn yìí lẹ́sìn kì í ṣe pé òun lèmi ọlọ́run ọba ní ọmọ wa fi ṣe àzìkì wọ́n orí do ayé tí ni àbí kó wá jẹ́ pé ìrun yín náà ní èmi ọlọ́run mọ́ ní ọmọ jẹ àbí àwẹ̀ yín lèmi ọlọ́run mọ́ jẹ wọ́n mọ́ orí do ayé tí ì mú ni inna Allaha huwa razzaqu zul quwwatil matin ọlọ́run ọba tayọ bẹ́ẹ̀ gbogbo ohun tó a bá ṣe lè wò ó sí ọlọ́run ọba tayọ bẹ́ẹ̀ àti lè àti rẹ́sìn tá a sìn ọlọ́run ti júwe ẹ̀sìn fún wa òun náà ni ẹ̀sìn Islam èyí tó wá kù náà ni nínú àwọn orígun ẹ̀sìn tá à ń mójútó tá à ń mójútó tọ́lọ́wọ́n bá ṣàlàyé fún wa ọlọ́run ní al-imanu billahi wa malaikatihi al-iman arkani Islam tí ó jẹ́ foundation Islam òun náà ni khams márùn ni arkanil islam khamsun orígun ẹ̀sìn islamu márùn ni àkọ́kọ́ ń bẹ̀ ṣahadatu allah ilaha illallah wa ikomu salat wa ita izakat wa somu ramadan wa hajju libaiti liman istato ilayhi sabila olúwa ní àwọn orígun mẹ́rin náà ní ń bẹ fún islam márùn ní ń bẹ fún islam àkọ́kọ́ òun ni ìgbọ́ ọlọ́run ọba lọ́kan ká gbọ́ ọlọ́run ọba pé kò sọ́ba kan àfọlọ́run ká gbà wípé anábọ̀wá Muhammad òjíṣẹ́ rẹ̀ ni nínú orígun àkọ́kọ́ nìyẹn orígun ẹlẹ́ẹ̀kejì òun náà ni waikomu salat ká máa kírun ẹ̀ márùn lójúmọ́ waita is zakat orígun ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ká máa yọ zakat giving alms to the poor gẹ́gẹ́ bí Islam ti prescribe fún gbogbo àwa mùsùlùmí wọ́sọ́mọ̀ Ramadan ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀ òun náà ni kágbáwẹ̀ Ramadan nínú specific mọ̀ǹtì kan tí ọlọ́run bá ti ṣàlẹ́ṣà fáwọn mùsùlùmí òun náà ni Ramadan nínú oṣù Ramadan wàhájú libẹ̀yìtì límọ̀nì sítátọ̀ àìlẹ̀ ìhìn sẹ̀bìnlá àti lílọ sí ilé olúwa holy pilgrimage tí gbogbo àwa mùsùlùmí tá a máa lọ ọlọ́run ní orígun márààrún yẹn àwọn orígun ẹ̀sìn nìyẹn orígun tó wá wà ńbẹ̀ tí à ń sún mọ́ tí ó tún jẹ́ orígun ẹ̀sìn tí a fẹ́ mú ìwọ ní Ramadan ọlọ́run balẹ̀gínà Ramadan ọlọ́run mọ́ṣá mú wa mọ́ṣá mú wa mọ́ṣá jẹ́ kí Ramadan kó bá wa láyé ọlọ́run mọ́ṣá jẹ́ kó bá wa láyé yìí tá a fi sọ bẹ́ẹ̀ ni wípé tá a fi ṣàlàyé àwọn ẹ̀sìn tá a fi ṣàlàyé ìtumọ̀ ntòfà tá a fi gbọ́dọ̀ sin lọ́hùn òun náà ni àwọn èyí tá a ti sọ síwájú yẹn pé ọlọ́run ọba ló dá wa kò sẹ́nìkan tó lè kílèmù pé òun ló dá wa òun náà ló ń bọ́ wa kò sẹ́ni tó lè kílèmù pé òun ẹlòmíì ní ń bọ́ wa òun náà ni ó pa wá òun náà ni ó jí wa ìdí yẹn lágbọ́dọ̀ fi ṣẹ̀sìn ẹ̀sìn wo wá ní anábọ̀wá Muhammad ti ṣàlàyé ẹ̀sìn tá a ṣe fún wa látara alukurani tá kà wípé inna dina indala islam nínú àwọn ẹ̀sìn tá a wá sìn yìí tá a máa wá sìn orígun márùn-ún náà lónìí orígun márùn ni ẹ̀sìn Islam látara márùn-ún yẹn láti wá yọ èyí tí à ń approach lọ́wọ́ báyìí tó jẹ́ Ramadan tí a fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ ọlọ́run kó wọlá alibarika nabuwa Muhammad ọlọ́run mọ́ṣá jẹ́ kí Ramadan yẹn kó bá wa láyé ọlọ́run jó bá wa láyé jágbá pẹ̀lú rọrùn jágbá pẹ̀lú ọlọ́mọ jágbá pẹ̀lú ìnira wọlá alibarika nabuwa Muhammad kó máa wá kún gbogbo àwa tá à ń ṣe àwa tá a jẹ́ ẹlẹ́sìn ọlọ́run tá à ń pe ọ̀rá wa ní mùsùlùmí ká má jẹ́ kí ìbáàdà kankan nínú àwọn ìbáàdà tá à ń ṣe ká má jẹ́ kó kún wa lójú pé bí ipa àti ṣe nǹkan bàbàrà ká má jẹ́ kó kún wa lójú pé bí pé àwa nìkan là ń ṣe nǹkan kan tó yàtọ̀ tó jọjú jù lọ́dọ̀ ọlọ́run àwọn kan bẹ nínú àwọn màláíkà látijọ́ tọ́lọ́run ti dá wọn hmm, hum kọ imun wọ́n dúró ni wọ́n ní tẹríba hátà yọmọ kìyàmà tí wọ́n ní lọ sí rúkú títí dọjọ́ àlìkìyàmà kí ni wọ́n máa sọ ṣubúhù kudusu rabbul malaikati warru wọ́n máa fọlọ́wọ́n ọba mọ́ naharihim walailihim wọ́n máa fi fọlọ́wọ́n ọba mọ́ àárọ̀ wọn àti òru wọn wọ́n máa fi fọlọ́wọ́n ọba mọ́ wọn kì í jẹ hum láyà kùlúùnà ولا يشربون ولا ينامون وهم hum مكرمون mukramun àwọn tá à ń wí tí wọ́n jẹ́ màláìkà wọn kì í jẹ wọn kì í mu wọn kì í ná wọn kì í lò wọn kì í bóbìnrin lò pọ̀ wa hum ibadun mukramuna ẹrú alápọ̀nlé ni wọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́wọ́n bá fàdọ́là náà ala kathirin mimma khalaqna tafdila ọlọ́run bá gbé ọlá àlùmọ́ anábọ̀wá muhammad ó fi ẹ̀sìn ó fi gbé ọlá fún wa ó tún fi ìjẹ́ ànábì ìjẹ́ òpin ànábì ó fi gbọ́lá fún wa gbogbo ní tá a bá wá ń ṣe nínú ẹ̀sìn ká má jẹ́ kó jọ wá lójú àwọn tí wọ́n ń ṣe jù wá lọ ọlọ́run dá ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣe jù wá lọ tó bá jẹ́ pé ọlọ́run bá jẹ́ kí ẹ̀sìn tá à ń sìn kó ṣe déédéé ní tá a máa rí jẹ láyé ni oníkálukú ò bá mọ wọn rẹ̀ tó wáyé pé béèyàn bá ṣe sin lọ́hún tó ní òṣèré oúnjẹ jẹ tó ni àbámọ̀ wọn ara wa tó wáyé pé béèyàn bá ṣe sin lọ́hún ba tó ní òṣèré omi mu tó àbámọ̀ wọn ara wa tó wáyé pé bó ṣe sin lọ́hún ba tó ní òṣèré àlàáfíà tó àbámọ̀ wọn ara wa làfọ́ olórin yẹn fi sọ wípé inna rabban khalaqal qawna wa ma fiha jami'a la yu'adda haqquhu qattun sujudan wa ruku'a. واعتكافا وطوافا وقضاء الوقت جوا إنما تلك رموز من ذوي الألباب توا حققتنا بالعبوديات لله خدوعا إن ربا خلق الكون وما فيها جميعا gbogbo ntọ́lọ́wọ́n bá dá fún wa tó dá ṣáwa là ń sin ọlọ́wọ́n bá ní àbọ́lọ́wọ́n ní ìsìn wa kí la fi sin lọ́hún náà ẹja wo ohun tọ́lọ́run fi sìn wá ojú wa tá a ní ǹjẹ́ gbogbo ẹni tí ó lójú náà ní fi ti ẹ̀rin náà ọlọ́run bá ó fún wa lójú ó wá fi ìrìnnà síbẹ̀ ó fún wa létí ó fi ìgbọ́rọ̀ síbẹ̀ ó fún wa lẹ́nu ó fi ọ̀rọ̀ sísọ síbẹ̀ ó fún wa létí ó fi ìgbọ́rọ̀ síbẹ̀ ó fún wa lórí ó fi làákàì síbẹ̀ ó fún wa lẹ́sẹ̀ ó fi agbára rìn síbẹ̀ ó fún wa lọ́wọ́ ó fi agbára mímú nǹkan dání síbẹ̀ níta odò ní mọ́tàlá ìlà tó sùn ha wọ̀kánà Allahu shakiran alima ọlọ́run tá a bá fẹ́ wá máa dárúkọ tá a bá fẹ́ máa dúpẹ́ fóun ọlọ́run tá a bá fẹ́ máa ka iye oore ẹ̀sìn tóun sìn wá láti òṣù wa àlè kàtàn mí la fẹ́ kà ọlọ́run ní orí ní àbóòrí ẹlòmíì àfúnlójú àfìrínà sí tiẹ̀ àfúnlétí àfìgbọ́rọ̀ sí tiẹ̀ àfúnlẹ́nu kódà eyín tí ń bẹ nínú ẹnu tiẹ̀ ó funfun ju ó funfun kínní ju tiẹ̀ àti tèmi lọ bẹ́ẹ̀ ni ọlọ́run bá ò fọ̀rọ̀ sísọ síbẹ̀ ẹni tọ́lọ́run bá wá dá gbogbo eléyìí fún kí ló jẹ́ kó máa ṣe fún wa kí ló jẹ́ kó máa ṣe kí ló yẹ kó máa ṣe àfi kó máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run látara dídúpẹ́ yìí náà ni ìmoore lọ́dọ̀ ọlọ́run ìmọ̀ dúpẹ́ oore tọ́lọ́run bá ṣe fún wa lẹ̀sìn òun ni a translate sẹ́sìn ẹ̀sìn yẹn náà ló wá da kí gbogbo wa máa ṣe ọlọ́run mọ́ ṣàṣẹ wá lẹ́lẹ́sìn ọlọ́run mọ́ ṣe wá lẹ́lẹ́sìn ọlọ́run wọlá pé Ramadan ń bọ̀ ọlọ́run mọ́ ṣàjárí gbà bọ́lọ́run ṣe fẹ́ báyìí nàbọ̀ àmọ́mọ́ ṣe fẹ́ ọlọ́run ṣàjárí gbà eléyìí tí a ṣe léni a kàn fi ń ṣe test drive fún fún ibadurahman fún gbogbo àwa tá a jẹ́ irú ọlọ́run ọba alápọ̀nlé ní àsíá abẹ́ Islam àwa tí à ń wo ètò yìí lọ́wọ́ àwọn tí wọ́n ṣe alágbàtẹ́rù ẹ̀ òun náà ni dókítà wa eh, dr Muhammad Nuruddin eh, Uthman Akiwumi eh, kí Ọlọ́run jẹ́ kí a rí bàbá náà lò pẹ́ bàbá náà onígbìyànjú ni òwò mojtehidun ẹni tó nígbìyànjú púpọ̀ ni àwọn ni wọ́n jẹ́ olùdarí Eh, eh, Zunurin Hajj and Umrah Services ati eh, àwọn ati àwọn Faith United àwọn ni wọ́n ṣe olùgbọ́wọ́ ètò yìí wọ́n ní ká fi bára wa sọ̀rọ̀ kí a kàn fi fúnra wa ní ìdánilẹ́kọ̀ọ́ kó tó di pé tefsir gangan yóò bẹ̀rẹ̀ insha allah kerim ni ojo Saturday tó ń bọ̀ ní déédéé aago méjì insha allah kerim kọ́lọ́mọba ki ó gbà á lẹ́sìn fún wa. Our tá sọ adájú ẹ̀yin tẹ́ ń gbọ́ lọ nahnu najtahid gbogbo wa náà ń gbìyànjú ni we are all striving in the cause of Allah may Allah in his infinite mercy grant us his mercy and grant us his idaya and and make us uh, a better Muslim inshallah Karim for our viewers all over the world we're praying to Almighty Allah to uh, to make us uh, witness this Ramadan and many more of it, inshallah, and to make us um, uh, uh, uh keep up with all the rules and regulations made by Allah, inshallah, so that we can be uh, among the the favored ones, inshallah, so that we can be among the blessed ones, inshallah, Karim. Uh, do the situ current situation now um, all over the world a mọ̀ pé gbogbo ayé ló ní ìṣòro báyìí ọlọ́run mọ̀já mọ̀já ọlọ́run máa fún wa níṣòro tí ó ju ẹ̀mí wa lọ gbogbo àwa tọ́lọ́run dá sí i náà kì í kú ṣe pé a dáa ju gbogbo àwọn tọ́lọ́run pa lọ ọlọ́run kàn fi ọlọ́run kàn fi ramzun min ni'mati ọlọ́run fi ṣe kí náà trace ó fi ṣe trace ó fi ṣe sample nínú àánú ẹ̀ ni ọlọ́run mo ṣàṣàánú wa délẹ̀délẹ̀ gbogbo àwa tí a wà nínú e, e, ìnira ọlọ́run faradẹ̀ wa gbogbo àwa tá a wà nínú ìdẹ̀ra ọlọ́run má fara ni wa wọlé alibarika nabuwa muhammad gbogbo àwa mùsùlùmí ọlọ́run gbogbo àìsàn èyí tó gbóògùn ni àti èyí tí ò gbóògùn ọlọ́run má jà á mọ̀ ọlọ́run má fi wá ṣe déédéé àgbákò wọlé alibarika nabuwa muhammad wọlé aláhàwọlá wọlé akúwọta ilà abilà kàṣífà tí kan. كيولومبا كولا فاتحة سورة الفاتحة o fi biya bukata annabawa muhammad wala fi biya bukata ne kuka wani wala bismillah rahman rahim alhamdulillahi rabbil alamin rahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله